بسم الله والحمد لله والصلاة والسلام على محمد ابن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته afi A fún Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà atọrọ ìkẹ́ àti ọlà fún ànábì wa Muhammad ọmọ Abdullahi àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní ọjọ́ tòní òní tí í ṣe yaumul ahad yaumul ahad déètì òní ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún fourteen forty two. ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún fourteen forty two yaumul ahadi àkọ́kọ́ tó tẹ̀lé Eidul Adha ti ọdún 1442 forty two ní báyìí tíra umudatul ahkam ibi tí a kà á dé ní ìjẹ́ẹ̀dógún ibẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ní òní insha Allah. àkọlé tí a kà kẹ́yìn nínú tírà náà ni babul haid orí ọ̀rọ̀ èélà nǹkan oṣù obìnrin ní òní. ibi tí ọ̀rọ̀ kàn òun náà ni báàbùlì mawakit àwọn àsìkò ìrun àwọn àsìkò ìrun hadith forty nine hadith forty nine an abi amurin. الشيباني قال حدثنا صاحب هذه الدار وأشار إلى دار عبد الله رضي الله عنه قال سألت النبي صلى الله عليه وسلم هي لعملي أحب إلى الله قال الصلاة على وقتها قال ثم أج قال ثم بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله قال حدثني بهن ولو استزرته wàlàwìstàzàtùhù làzàdánì gbólóhùn tó parí àdìsí yẹn Wala a lè gé sí méjì a lè gé méjì bí a bá gé sí méjì ó máa jẹ́ wàláwò. Wallahu apos. walau istazartuhu. Istazartuhu. Bí a bá fẹ́ pè é pọ̀, wá di walawi istazartuhu. Torí pé alif tó wà ń bẹ̀ yẹn, Waslu ni à ń pè é. Tó wà níbẹ̀rẹ̀ istazartuhu. hamzatul wasli ni à ń pè hamzatul wasli tí wọ́n bá ti kọ́ wọn ò ní fi wọn ò ní fi àyìn kékeré tá à ń pè ní hamza wọn ò ní fi lé lórí ìyẹn túmọ̀ sí wípé bí a bá pè pọ̀ mọ́ tó síwájú rẹ̀ a ní pè àmọ́ bí a bá tè pọ̀ mọ́ ọ̀rọ̀ tó síwájú rẹ̀ a máa pè é nígbà tọ́rọ̀ ẹ̀ ti wá já sí pé a lè pè é pọ̀ mọ́ ọ̀rọ̀ tó síwájú rẹ̀ a sì lè má pè é pẹ̀lú ọ̀rọ̀ tó síwájú rẹ̀ ìdí nìyẹn tí òfin ní gba haraka kò ní gba fatia kò ní gba kẹsìrọ kò ní gba dọ́mà ṣùgbọ́n dídá pè ó bùkátà sí ìmọ̀ sọ́rìf ẹni tó bá fẹ́ dá pè ó bùkátà sí ìmọ̀ kíni ìmọ̀ sọ́rìf torí pé nínú ìmọ̀ sọ́rìf ni onítọ̀hún yóò ti mọ̀ bóyá álífù yẹn o kẹsìrọ̀ ni ó gbà ní o tàbí dọ́mà ok inú masọ́rífù ni onítọ̀hún ti mọ̀ bóyá alifu yẹn kẹ́sítọ̀ lòun ò fún ni tàbí òun máa fún ní dọ́mà ìmọ̀ sọ́rífù ni ó jẹ́ ọmọ bẹ́ẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ìpèkúpè ni ó padà pè lẹ́nu. ok ní ààyè yìí kẹ́sítọ̀ la máa fún bí a bá fẹ́ dá òun nìkan pè yóò wá jẹ́ is istazartuhu istazartuhu àmọ́ tá a bá pè é pọ̀ mọ́ ọ̀rọ̀ tó síwájú ẹ̀ láwù yẹn ó máa di wàláwù istazartuhu wáwù yẹn náà sukùn lòun náà gbà ní ìpìlẹ̀ òun náà gba sukùn ní ìpìlẹ̀ bí sukùn méjì bá ti wá pàdé ara wọn láwù òun gba sukùn sin òun náà gba sukùn sukun méjì kò ṣeé pè therefore lẹ́tà tó síwájú a máa fún ní haraka haraka tí ó máa jẹ́ kó fúyẹ́ lẹ́nu tí ò ní jẹ́ kó wúwo lẹ́nu ìmọ̀ sọ́rífù náà ni a fi mọ̀ yẹn náà ni ó fi jẹ́ wàlàwìstazàtùhù ok tá a bá fún ní dọ́mà ó máa wúwo lẹ́nu yóò wá di wàláwùs wàláwùs àwò lẹ́nu ṣùgbọ́n kọ́mọ́bà wo lẹ́nu yóò wá gba kẹsìrọ̀ yóò wá di wàláwùs tazàtù ok. báàbù lè mọ̀wákìtì orí ọ̀rọ̀ àwọn àsìkò ìrun hadith hadith forty nine nínú tírà umuda al-ahkam. عن أبي عمرو الشيباني láti ọ̀dọ̀ bàbá amórì tí í ṣe ará ṣàìbáàn tàbí ìran ṣàìbáàn kọ́ọ̀lù ọ sọ pé hadathana sọ́hìbù hazi onílé yìí onílé yìí hazi ìdá onílé yìí sọ fún wa òun àtẹnìkan dúró ó ń sọ fún onítọ̀hún pẹ̀lú pé ó ń fi ọwọ́ tọ́ka sí ilé náà. wa àṣàrà ìlà dárì abdullah radiyallahu anhu ó ń tọ́ka sí ilé abdullahi abdullahi ibn Mas'ud radiyallahu anhu abu amuri ó dúró pẹ̀lú ẹnìkan ní kan ní tòsí ilé abdullahi ibn Mas'ud ó wá ń sọ fún onítọ̀hún wípé hadassana. sọ háàbì ìdá onílé yìí sọ àdìsí kan fún wa wà àṣàrà ìlà abdullahi bó ṣe ń sọ pé onílé yìí bẹ́ẹ̀ náà ni ó tọ́ka sí ilé abdullahi ọmọ Mas'ud ok lọ́pọ̀ ọgbà nínú hadith tẹ́lẹ̀ ti dákọ̀ abdullahi ohun tó sábà máa túmọ̀ sí ni abdullahi ibn Mas'ud. bọ́ba jẹ́ abdullahi ibnu abbas wọ́n sọ pé ibnu abbas kọ́l ó ní abdullahi ọmọ masoud ó sọ pé sàálìtù nàbíyà sallallahu alayhi wa sallam sàálìtù ànàbíyà sallallahu alayhi wa sallam mo bi ànábì léèrè. ìbéèrè kí aláwo bá ní kẹ́ pé ayòlè amàlè àhábò ìlàlọ́ ayòlè amàlè àhábò ìlàlọ́ èwo nínú iṣẹ́ ni aláwo nífẹ̀ẹ́ sí jùlọ iṣẹ́ tá à ń ṣe pọ̀ nínú ẹ̀sìn à ń kírun à ń gbàwẹ̀ à ṣe hajj à ń ṣe sọ́dákọ̀ jihad à ń ṣe dáadáa à ń ṣe dáadáa sí aládùúgbò à ń ṣe dáadáa sí ojúlùmọ̀ à ń ṣe dáadáa sí ọ̀rẹ́ àyànnáfílà. ayùlẹ̀ amal ahabbu ilallah èwo nínú iṣẹ́ ni Allah ò nífẹ̀ẹ́ sí jùlọ kọ́l asọ̀láàt ala waqtiha anábìwá fún lésì pé asọ̀láàtù ìrun kíkí aláwákìtì á ní àkókò rẹ̀ ni o. ìrun kíkí ní àsìkò rẹ̀ ìyẹn ni pé iṣẹ́ tí Allah ò sí jùlọ ni kí o kírun bọ́ sí àsìkò rẹ̀ irun kọ̀ọ̀kan ó ní ìbẹ̀rẹ̀ ó sì ní ìparí wá ìrun rẹ kí sáàrin àsìkò náà iṣẹ́ tí o lè gbélé ayé ṣe nìyẹn tí Allah nífẹ̀ẹ́ sí jùlọ. Allah nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ mìíràn náà o ṣùgbọ́n oníbèrè béèrè pé èwo nínú iṣẹ́ iṣẹ́ wo ni Allah nífẹ̀ẹ́ sí jùlọ. Ànábì fún lésì pé àsọ̀lá ala irun kíkí ní àsìkò rẹ̀ ni o so ti gbọ́ báwọn gbogbo ń tọ́ ọba ṣe láyé tó rírun kí bọ́ sí àsìkò rẹ̀ ọ̀ ń darẹ̀ láàmú ni o o gbọ́dọ̀ kírun rẹ̀ bọ́ sí àsìkò rẹ̀ ni nítorí pé ìran kọ̀ọ̀kan ó ní àsìkò ìbẹ̀rẹ̀ ó sì ní àsìkò ìparí o gbọ́dọ̀ wàá rí ìrun kí láàrin àsìkò ìbẹ̀rẹ̀ sí àsìkò ìparí. oníbèrè tẹ̀ wájú wọ́n sọ pé fún mahayu lẹ́yìn náà iṣẹ́ wo tún ni Allah tún nífẹ̀ẹ́ sí jùlọ. kọ́ọ́l fún ma bẹ́rù liwalidayni lẹ́yìn náà ṣíṣe dáadáa sí àwọn òbí méjèèjì ṣíṣe dáadáa sí àwọn òbí méjèèjì gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní òbí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní òbí bàbá lóní ni tàbí ìyá tàbí méjèèjì ó ti gbọ́ báyìí pé lẹ́yìn tó o bá kírun bọ́ sí àsìkò rẹ̀ iṣẹ́ tí aláwo tó nífẹ̀ẹ́ sí jùlọ ni pé kó o ṣe dáadáa kó o ṣe rere sí àwọn òbí rẹ méjèèjì. ó tún sọ pé fún mahayi èwo tún ni lẹ́yìn yẹn ànábì wa sọ pé alijihadu fi sabilillah ìjagun ní ojú ọ̀nà àlọ́ ogun jíjà ní ojú ọ̀nà àlọ́ kájagun sí ojú ọ̀nà àlọ́ ló tún tẹ̀lé irun kíkí ní àsìkò rẹ̀ ni àkọ́kọ́ ṣíṣe rere sí òbí méjèèjì ní ìkejì èyí tó tẹ̀lé òun ni alijihad fi sabilillah gbólóhùn tánà ibi sọ yìí sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ ni ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń sọ tí wọ́n máa sọ pé. ọlọ́run ṣòro ó gbè níjà tí wọ́n máa sọ fún àwọn tí bá ń jagun ẹ̀sìn ọlọ́run bí aláwo bá ṣòro ó gbè níjà àlìjìhádò fi sẹ̀bílì láàyè kò tó ní jẹ́ ọ̀kan nínú iṣẹ́ tí aláwo nífẹ̀ẹ́ sí jù lẹ́yìn irun àti ṣíṣe dáadáa sí àwọn òbí wa. kọ́ọ̀l hadassani bihinna abdullahi ibn masud sọ pé anabi ló sọ àwọn ọ̀rọ̀ náà fún mi o anabi ló sọ ọ́ fún mi òun ló sọ àwọn ọ̀rọ̀ náà fún mi wàhálà wistazartuhu bí ó bá jẹ́ pé mo wá àlékún lọ́dọ̀ rẹ̀ lazada ní ìbá fún mi ní àlékún ìyẹn ni pé èmi ni mo dá ìbéèrè mi dúró ń bẹ̀ yẹn o bí bẹ́ẹ̀ kọ́ ànábì ìbá máa tò fún mi lẹ́sẹẹsẹ ní sísẹ̀ǹtẹ̀lé. tọ́yì adi fifty. عن عائشة رضي الله عنها قالت لقد كان رسول الله صلى الله عليه وسلم يصلي الفجر فيشهد معه نساء من المؤمنات متلفئات بمرو في مروتهن متلافعات في مروتهن ثم يرجعن إلى بيوتهن ما يعرفهن أحد حديث عن عائشة láti ọ̀dọ̀ Aisha kọ́ọ̀láti radiyallahu anha ó sọ pé na kana rasulullahi sallallahu alayhi wa sallam yusalli li fajr dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọlà aláwọ̀ máa bá a ó máa ń kí ìrun fájìrì ìrun fájìrì ìrun ṣubúì fàyè ṣìhàdùmáàhù nisaun minal mu'minat àwọn obìnrin kan nínú àwọn onígbàgbọ́ òdodo nisaun minal mu'minat àwọn obìnrin kan nínú àwọn onígbàgbọ́ òdodo a sì máa wà níbẹ̀ pẹ̀lú rẹ̀ wọ́n máa kírun pẹ̀lú rẹ̀. fàyẹ́ ṣìhad máa wò wọ́n á wà pẹ̀lú ànábì níwọ̀n lórí irun ṣubú yìí àwọn náà wà á síbẹ̀ láti wá kí irun pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n bá wá wá yìí mutalafiatin fi murutihinna wọ́n á wá pẹ̀lú ìròyìn kan kí ni ìròyìn náà tí wọ́n yóò fi aṣọ wọn bo gbogbo ara wọn wọ́n á wọ dàábulẹ̀ wọ́n á wọ dàábulẹ̀ mutalaafi'atin fi muruti inna murutu òní khimar